oṣù kẹfà lóníkẹ́ farimọ́ra lórí tẹlifíṣàn tó lékè téńté nínú gbogbo tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ìyẹn tẹlifíṣàn Orísun bá a ti ń fún yín ní tuntun lóṣù kẹfà June extravaganza season two nínú ọgbọ̀njọ́ yìí la ó ti máa jẹ́ àyín sí àwọn ìlú mọ̀ká tó dúró re sinimá àgbéléwò tuntun kọ̀ọ̀kan lójoojúmọ́ pẹ̀lú ayẹyẹ ó wà níbẹ̀ lópin ọ̀sẹ̀ gbogbo ẹ gbogbo ẹ lórí Orísun tẹlifíṣàn bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní sí ọgbọ̀n ọjọ́ oṣù kẹfà on the first of June to thirtieth of June bákan náà bí ẹ ti ń jẹ ìgbádùn àwọn tuntun lóṣù kẹfà náà lẹ́ ó máa fi àwọn ẹ̀bùn ṣèfàjẹ́ lójoojúmọ́ pabambari rẹ̀ ẹ̀bùn ilẹ̀ plọ́ọ̀tì kan fún olóríire kan nítorí náà ẹ kópa nínú June extravaganza season two lórí Orísun tẹlifíṣọ̀n ẹ tẹ̀lé wa lórí gbogbo social media wa at Orísun TV pẹ̀lú wẹ́bsáìtì wa www.orisun.tv June extravaganza season two lórí Orísun ìfanijọ́.